ọba gáràjì wa ni mí. mo mọ̀ pé ọba ti ẹ̀yẹ wọn bá ti mí lè bẹ́ẹ̀ ti láíláí. yẹ́ẹ̀sì kó tó jẹ lójú ọ̀nà. abáyáwú. àlùbáríkà. ó tẹ̀lé ọmọ ìlọrin ìsìn ọ̀la ó ṣe bí ọlọ́fà mọ́jọ láàrin búre. ẹ bá wá ní kí n láàrin kí n búre kíkọ́ ọmọ jù kan tí bá débẹ̀ ẹ sọ fún sílífà ó gbé ọpọ́n àyà rẹ̀ ó gbé kalẹ̀ o. I don't like it. The kind of conversation you are having with her, I don't like it. Just give them money and they should give us our day. Ẹ bọ́n tara àti ẹlọ́tọ́. Ọlọ́run máa bá a lórúkọ jẹ́ Démọ́lá bá wọn. Ṣé Démọ́lá tí ò lọ́pọ̀lọ́? Ṣé láyé yín ní ayé ní ayé yín tẹ́tí tí ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ̀. Tálókù ẹ̀ yára àtọ̀ màgà jáde. Ọmọdé tó ní tó ń bá dàgbà, orí ẹ̀yẹ lẹ́yìn wọn máa fi mọ gáàdì. Owó ní ìbẹ̀rù. Ah! Détó kò sáde mẹ́. Adépéjú adé mi dà. Àpàdé o. Ìyẹ́fà wá dé mi. Nígbà tá a máa jẹ kí ni o sọ pé ẹ̀jẹ̀ ẹgbẹ̀gbẹ̀gbẹ̀ ló máa ṣe. Ẹbí mo sọ fún ẹ pé mi fẹ́lẹ̀ dẹ̀ bá gbà. Adégoróyè ti jẹ ohun tí mo yìí tó jọmọ àlénú wa. Ìpadàbọ̀ oge ó burú jù yóò burú ju ti ikú eégún lọ. Yéyé o. Kí ló ń fọkìn wárì yín gan-an? Tí kankan bá ṣe mí, torí ó ti tírẹ́tì ní ẹ̀rú rẹ̀ ti máa tán. Ewọ! Ẹnu bọ̀ ẹ. All work and no play makes Kunle a dull boy. Òun ló yẹ nípò ọba yìí. Bí ẹ̀ka bí ẹ̀ka spoon sí òun ẹ̀dọ́jọ́ mi. Ṣé wọ́n fẹ́ kú ni? Ó yá kúrò ní ìbáyìí sí. bàtà. Wọ́n máa ń sọ pé ogún ọmọdé ò lè ṣeré fógun ọdún àbí mi ò ṣé bẹ́ẹ̀ náà ni. Ìyá àgbà ẹ sọ nìyẹn. Ah, Bó dádì, òwe yẹn kò yẹ kó bá ru sẹ́ẹ̀tì yẹn wí. In fact, kò yẹ kó bá sẹ́ẹ̀tì mi wí gan. It should be meant for àwọn ọmọ kéékèèké àwọn ọmọ nursery school primary school àbí bíyà secondary school àwọn ọmọ tí wọn ò tí ì mọ ibi tó ń lọ ní life kí ni nǹkan tó ń try láti fàyọ. Ah, mo kàn notice ni pé látọjọ́ yìí àwọn ọ̀rẹ́ yín tẹjọ wà tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹjọ́ máa ń ṣe wọléwọ̀de gbogbo nǹkan lè máa ń bára yín ṣe tẹ close particularly dáàdì tó ní white beard yẹn dáàdì tẹ́ni ah, mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì mo kàn rí pé for a while mi ò rí wọn bíbá ẹ̀ wọn ò béèrè wa wọn ò wá yín wá wọn ẹ̀yin náà ẹ̀dẹ̀ sọ̀rọ̀ anything pa wọn. Ah, mo wá wọn pé kí ló lè ṣẹlẹ̀ o bí dádì àti dádì tẹ́ni ṣe close tó. ọ̀la sá. tí àdúrà bá gbà tán àpáládùra kì í ká. Hmm. ọlọ́run ti gbàdúrà tẹ́lẹ̀ mo á rí tẹ́lẹ̀ rẹ̀ tó bí sí gan-an. ìwo hmm. ìka tó wo yìí ṣe pé kò dọ̀gba bẹ́ẹ̀ni sá. bí èmi ṣe máa ṣe ó máa yàtọ̀ sí tiẹ̀ o èmi ni mo bí ẹ bọ́tí wáwá ò lè dọ́gba. bọ́dáàdì báwo lọ̀rẹ́ yín ṣe máa bẹ́sẹ̀ tán wà ní chẹ́kàn lọ́rẹ́ wọn. ẹ̀dẹ̀ pera yín lọ́rẹ̀ ọ̀rẹ́ wọléwọ̀de gbogbo nǹkan lẹ́yìn àti máà ní ẹjọ́ máa ń ṣe papọ̀ kò bójú mu dáàdì ó yẹ kó wá wò yín náà onírú condition tẹ wà ẹ̀ ah, ah, irú ọ̀rẹ́ wo lẹ wá jọ ń bára yín ṣe. Ah, àwa a kéré gan-an à ń fìfẹ́ bára wa lò à ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. ìfẹ́ náà ṣì wà ń bẹ láàrin mi pẹ̀lú ẹ̀ ọlámìdí oúnjẹ tí mo ní kò ṣe fún mi pọ̀. o ní pẹ́ ṣe tán dáadáa ẹ jẹ́ kí n lọ wọ. Fly me, gan nílé làwọn Oh, Okay. Let me quickly. Ah, mi làwọn arábí náà drop. Um, Timmy, quick one. Eh? Um, mo fẹ́ kí o bá mi ṣe findings nípa girl yẹn. Girl ò ní sá. Girl Okay, okay, okay, You know right here, but then I want this to be ASAP. Mo fẹ́ kó attend sí as soon as possible. All right, sir. Please, do this for me. Thank you. That okay. Okay. Um, jọ uh, bá mi ní get me the coffee job. He's into export and import and easygoing guy. The only son of Shiftemiola. That man is so rich. Ah! Hey! Babe. Um. tí Dada is the son of chief Teniola. Teniola the same Teniola. Oh. Ah, very famous chief Teniola. Ìdánsá. Hey sípà ni sà àmọ́ bó ṣe ń jójó tì ó yàtọ̀ sí àwọn tó kù torí àwọn ọlọ́lá àlóye ọ̀tọ̀kọ̀ló àwọn politician àwọn ló máa ń jó fún. Hmm. wow wow that's serious. Um, club wo ni ẹ náà. Akima sà. Akima. Mm. Okay. Lámìdé èèyàn tó bá tó nǹkan gbà lọ́wọ́ èèyàn náà ló máa bèrè ẹ̀ sórí ilé ayé tá a wà yìí ẹ̀rọ ayé máa ń bà mí gan-an kò yé mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí oríṣiríṣi ọ̀rẹ́ mo ti bá ṣe ó mọ̀ pé tán bá bí ọmọ wọ́n ní ọmọ náà ṣẹ̀ṣẹ̀ jí ní ìjí àárọ̀ kùtù hàì bí eré bí àwàdà ó bẹ̀ sí ní gbẹ́sẹ̀ ó bẹ̀ sí ní lọ síléèwé àárọ̀ yá padà di ọ̀sán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó béèrè lọ́wọ́ mi jọ sí ṣó mọ̀ pé àwọn kan lájọ ṣe ìwé yẹn títí títí títí tàbí the boys. ọ̀sán yìí tún á bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nínú àwọn tá a jìjọ bẹ̀rẹ̀ ní kékeré ẹ̀ nínú wọn lè wà ń bẹ̀ inú wọn dẹ̀ tún lè má sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé ṣé lóòótọ́ lòwe àwọn àgbà ẹ̀ pé ogún ọmọdé ò ní ṣeré fógún ọdún bẹ́ẹ̀ ni o. out of twenty tọ́jọ́ ń bára wọn bọ̀ yẹn wọ́n kàn fi sọ ní twenty ni ó lè jù bẹ́ẹ̀ lọ àwọn kan lè máa jọ ṣe kiri ládùúgbò mi wà lọ́rẹ̀ ní street kejì wà lọ́rẹ̀ ní street kẹta wà ní ṣé yóò rẹ sọ̀rọ̀ within that community wọ́n máa pọ̀. now láti ọ̀sán yẹn sírọ̀lẹ́ ó lè jẹ́ new set ṣùgbọ́n inú àwọn tá à ń sọ wọ̀nyí ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn wà ọ̀tọ̀ lábánikú ọ̀rẹ́ òdodo at times tí n bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ màá ní i'm a careless man o ẹlòmíràn wò mí báyìí pé how do you mean màá yes reason tẹ́bi sọ bẹ́ẹ̀ ni pé gbogbo ẹ̀dá tí bá ń bá ṣe láyè mi ni máa ń trust ọ̀pọ̀ wọn dẹ̀ máa ń padà dà mí wá hùwà tí ó tọ́ mi ń báyàn mo lè rí o wọ́n rà mí pé wọ́n máa padà hùwà tí ò dáa ọ̀rẹ́ mi máa wà kó ṣàmájẹ́ òun nìkan ló máa ma ṣe kí ni ló máa ma rí nǹkan pé ẹ máa tó bá débi kan kó máa fẹ́ máa fira ẹ̀ hàn bí champion ni ẹlòmíì ò lè jẹ́ nǹkan kan. Ọlámídé ní abúlé wa nílùú mi èyí tó lù mí ṣàbúlé àwọn eléyìí tó bá sọ̀rọ̀ lọ wọn ní à lẹ́rù ayé fi ń bà ní lẹ́rù ayé fi ń bà ní àníkájọ sọ̀rọ̀ ká mọ́ bàbẹ́ ẹ̀ mọ́ lẹ́rù ayé fi ń ba ẹ̀rù ayé bà mí débi wípé wọ́n á sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ gbogbo ọ̀rẹ́ tó bá fẹ́ bá láyé má fọwọ́ sọ àpò rọ́kàn ẹnìkan o i'm begging you ìwọ lẹ́yìn ọlá mi o bó tilẹ̀ kí n pẹ́ tó láyé ó máa gbẹ̀mí. àtòríláyé o ibikíbi ló lè fi sí o àtòríláyé omi ni wá o omi ni wá o ibikíbi. I'm sorry sir I'm sorry sir. máa bẹ̀rẹ̀ tiẹ̀ ní ẹ̀ ṣé wọ́n tẹ́ mi ṣe ló ń lò mí yẹ. What is in your pocket, sir? Ah,

You are welcome, sir. To enter here, sir. Okay, I, understand. Don't worry. What are you giving me? No, I did not ask for this one. I asked for your ticket to enter here. Please, you don't. You can move away, please. You can move away. Ah, please. You. Wait, no, don't push me. Please, push me. Please, I'm not pushing you. You can't enter here, sir. Excuse me, sir. Excuse me. Excuse me, sir. Hold on, you're pushing me. No, no, no, yes, yes. Sir. Without you're ticket, without ticket, you cannot enter here. I mean, please, bro, oh, really? It's okay, it's okay. Please, sir. Please, sir. Thank you. Get it, Timmy. Okay, sir. Mi ò fẹ́ kí nǹkan tí cost. Timmy, I was humiliated last ṣé orí èmi ló yẹ kó máa humiliate with my status or kátà ìgbà mi ò kí n jáde kó wá bounce mi lórí ibẹ̀ yẹn look i don't care whatever it's gonna cost you to get it for me get it tó bá jẹ́ pé wọ́n get it okay, sir. and if it's your life i don't care. ohun tó jòun la fi wọ́n hun alọ́ba o. àǹtí náà sọ àǹfààní. well daddy well, okay o ti check bp wọn and it's normal so but mo ń rọrùn sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní mo ṣe pé yìí. well kò kí n ṣe bp wọn ni ò jẹ́ kán rọrùn sùn maybe there's something else tí ó ń fa àìrọrùn sùn mo like the way bẹ́ẹ̀ ṣe ń take details help wọn you know it's actually good and it's helping. àbí kí hmm. lèèyàn máa ṣe ẹ má bínú pé mo bọ́dà no that's i'm happy is fine. yeah that's not a problem he's fine. Mm -hmm. then in tí mo kàn máa suggest for yín ni pé kẹ́ máa súnmọ́ wọn kẹ́ máa make wọn happy oh, maybe ẹ mọ̀ ẹ lè mọ̀ nǹkan tó ń okay, by getting close to him. Okay, and I would always be there. Ẹ me anytime there's an issue, okay? Oh yeah, kẹ́ mọ̀ pé mi <laughs> ní slow down right? ẹ ṣé gan ni. Thank you so much. Okay, ẹ ṣé All right ma, ẹ ṣé gan ni. Ó dàbọ̀. <laughs> Ojú la fi ń wò ó. Ọ̀rọ̀ tó la o, ètè hmm. la fi ń wò ó. Alẹ́ nulẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀, ó tún jọ bí that is very smart of you boy. thank you dad. o ṣe gan ni tó dojú god bless you. bless you too. òun náà ní choice nígbà tó mọ̀ pé òun lòun ní gbogbo property so òun láti mójútó ni. ah my dear wọ́n ló sọ̀rọ̀ báyìí àwọn ọmọ mi ò kí ń ronú bẹ́ẹ̀ yẹn ìwà bàbá mi lónìí ta ló fẹ́ mú mi tó ṣe máa da gbogbo ẹ̀rù báṣubàṣu ló wọn máa ṣe. o tọrọ ni. I trust him. Um, oh, Daddy, um, first and first, I want to say thank you for believing me. Oh, sure. Thank you for trusting me. Èmi náà dẹ́ afẹ́ ṣe ìpinnu kan fún yín pé um, mi ò ní ever disappoint. I will always impress you. I trust you. Thank you, Mom. Ọmọ <laughs> tẹ́kùn bá bí ẹkùn ló jọ. Ohun tó say next time you do not make your decision. Bá fẹ́ yẹn amount. Oni oh, imputes to very close related amount 25 million only working, bye We may have to inflate this about 30 million. So just in case, next time it helps you to be able to, you know, negotiate properly with your clients. Um, okay, and for our Akima, you do 25. So basically, um, I think with the corrections I noted here, you'll be able to come up with a better proposal this time around. Okay, um, so Binke, it. Um, are you okay? Yes. Sure. Okay. Um. Anyways, ó ṣáà gbọ́ gbogbo nǹkan tí mo sọ fún ẹ pa correction tó make tí Make sure you type again and um, send back to me. Rather than coming. kwa Millicent. Thank you, sir. Yeah. bàbá Fẹ́mi ojú ti dàrú. Mo tẹ̀ máa dé lálẹ́ yìí. posse no ń ọmọ the famous chief. Teniola. Oh. Okay. Um, ain't you surprised I'm calling you? Uh huh, and so? Can you go straight to the point, please? Um, anyways, uh, invite everybody if you don't mind. Okay. Text me the time, date, and address. Oh. Thank you. Right away. Arẹwà Arẹwà ọmọge. Arẹwà ọmọge wà. Wọ́n bá mi ah, bẹ́ẹ̀ mi o. Wọ́n ti ní iná lólè lọ́mọ̀rán kó máa yágbẹ́ yìí. On this one, I'm winning. I'm winning this one. <laughs> mo ṣáà rí i pé inú ẹ̀ dùn ó ń jubilate ó ti yé mi ó yé mi ó yé mi ó yé mi sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá bímọ tó dàgbà tó lọ sí school tó ń ṣiṣẹ́ tó ti ń fi ọwọ́ ẹ̀ ka owó ohun tó kù fún náà ni wípé kó fẹ́ yàwó ah. ṣùgbọ́n kò ṣeé sọ fún wa fẹ́yìn ọmọ ọ̀sìn yìí o ìfẹ́ inú yín òun làwa náà máa ń fẹ́ tẹ̀lé ń sìn ni àmọ́ gbà tó rẹ̀ ti ṣèfẹ́ inú ẹ̀ tèmi náà ti fi ti ara mi gbọ́ báyìí mo wẹ́kọ̀mù ẹ̀ kó máa wọlé bọ̀ lókù hmm? gbogbo ẹ̀ ni mo gbọ́ ah! <laughs> inú mi dùn gan. Mom, Bob, eh? love you. She's pretty. Oh my God. I'm telling you, she's ah. pretty. Ah! <laughs> want náà hands. Mm. Yes. Okay, ẹ̀yin náà mo fi jọ náà. You know, you are wrong. You know what I'm saying? <laughs> In Darrow. Yeah, I can't I can't really think straight again. But what happened feels constitutionally me. I uh-uh. I don't know. See, I must confess to you. The first time Tim Kokori in a club, I swear to hell, I fell in love with you. <laughs> Um, I don't know. I don't. جاشو Fisher here. اه uh-uh. <coughs> wait um what's your name again are you kidding me are you alright hey I'm more serious actually Joe just this is going to be the biggest thing that a stranger turned a lover would do for me. Please. i on Shesina. It's alright. But you understand, eh? You have told me what you want. So Jackie may know some continue with your friend. Anything at all. You have my details, Ba. My account details. So please send me my balance. Let me leave. I'll change and leave, okay? So I don't think you are fine. You're a joker. let me just change and leave. Gbẹ́mi gbẹ́mi o a. Ó wá bímọ fún mi o ee. Akèrègbè Fẹ́mi tó ń bẹ nínú ọkàn rẹ̀ o drink ẹ lọ jí, why don't you just. Okay. I say this to you? <sighs> You're very beautiful. I know. You omi ni pé bí a pé kí n sọ fún ẹ pé you call your ni ẹ ẹlẹ́sẹ̀ Maradona alára Cinderella just fooling around. um, <laughs> I like to say something. to you. Okay. I àfìgbà tí ọmọdé bá ń lórí repeat tọrọ I wish I wish can you just uh, stop. Just send a message to them. uh, sorry for the interruption. It's all right. Mo fẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé o ti sọ pé kí n máa bọ̀dá ẹ̀ mọ́ èmi promise pé mi ò ní but I just want to beg you for the very last time. Please. Okay. Okay. Can you can we hold hands? Please. Oh, Lauren. You know you have been around me for a while. and I believe pé kò sí nǹkan tó mọ̀ ń pa ni. sure. mo dẹ̀ mọ̀ pé mo pọ̀ sí náà. right. mo fẹ́ béèrè advice ẹ̀yin. okay. tí èmi àti pọ̀ sí bandit kí ló fi ń pa ẹ̀. Um, you know something. I don't know the politics a Emma, but but it's good looking. Can't you see? And it's gentle, like oh cool. And again, Olamide, for a while tàtijọ́ ń rìn, mo ever rí ẹ pẹ̀lú ọkùnrin Mo ò rí receive call messages. Mo ò rí pé o fẹ́ lọ sọ́dọ̀ boyfriend like okay o boyfriend mi mò ń lọ síbẹ̀ so kí ló ṣẹlẹ̀ sí kan try ẹ̀ náà fún ní chance yẹn náà ẹ́ mm-hmm. try him now. olómi o. ẹ sà báwo lè ṣe ṣe ládùn wàhálà go through ládùn stress tí mi kò mi go through kí n tó get gẹ̀ yẹn. Ah, yẹn lọ́wọ́ ọtí mi mi ò lè blame náà mo dẹ̀ máa tún blame at the same time because ṣé èyí nílé mi àti ẹ ṣe ẹṣẹ bẹ̀rẹ̀ sí yọ ṣiṣẹ́ ni. mo sà. ahẹ́ náà ó yẹ kó mọ̀ mi you should know what I can do. àfikọ́ tí mi ò bẹ̀ ok ṣé ó ní any contract tí mo ti lé ní company tí mi ò get. mo sà. Ah. ibi tó máa ti lo mechanism àti security ẹ̀ nìyẹn pé tí mo bá lé bigger contract tí mò ń win ẹ̀ ah, ah. contract ẹ̀ ló kéré jù she's just a girl. Once again, if you want me to brag, let me brag. I am Olaposi Teniola. Hmm? So, mo ṣe wà yìí tí ìgbín mi tí ó bá ti ń tẹnu mọ́gi for a long time ó máa make sure pé òun oògùn dókè. àwọn ló sí pé àgùn ló padà dé di ẹgbẹ́. you get it you get it. You're letting well, right? In it. <laughs> Bruh. Uh, bímọ fún mi òye. akèrègbè fẹ́mi tó ń bẹ nínú ọkàn ẹ̀ wò á màmá ṣe jẹ́ kó o, òye olómi o ààrẹ àwọn ọmọge o. máa wo ni mo dé. eyín mẹ́nu gún mi jòjòló. eyín mẹ́nu gún mi jòjòló. mo fẹ́ fi ẹ́ ṣááyá ni I can do without you baby o. Oh. baby o oh, eh baby o oh, eh baby o eh. ìbẹ̀rẹ̀ fẹ́ wọ́n ló máa ń dùn bí ọyọ ìbẹ̀rẹ̀ fẹ́ wọ́n ló máa ń dùn bí oyin òwe. kò sóhun tó dùn tó kò máa sóhun tó dùn tó kò máa sóhun tó dùn tó àlọ́ba fresh. orí mi jọ wá o olómi lóṣù onílé yà wá èèyàn ò ní lè yá. ó dọjọ́ ogbó ó dọjọ́ ogbó àyè. lẹ́sìn tó ti insist pé mo fẹ́ kí n ṣiṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀. Mm-hmm. How do I survive? <sighs> um, okay, okay, okay, okay, okay, okay. Ah, basically, surprise mo fẹ́ fi ṣe fún ẹ But now that you keep asking and disturbing to know nǹkan tó máa ṣe at the time being, I would have to let the cat out of the bag. Mm. Um, okay. In two weeks' time, hmm, you will be resuming our company. Wait. <laughs> you are kidding me. Of course not. are you serious? <laughs> Mama, Shani company. Yeah. Oh. <laughs> my God, are you serious? But don't show me this kind of excitement. Mm. Mo máa ní láti gbọ́ láti ẹnu ẹ̀ ń pe inú ẹ̀ dùn sí i láti <laughs> What are you saying? Of course I'm happy. Ẹ mm. nà nígbà tó ti insist pé kí n má ṣiṣẹ́ tí mò ń so what else? Oh. I'm happy to work at the same <laughs> place tí wọ́n ti Yeah. Um. Anyways, ah, dáadé nǹkan. Daddy wà only. but he's sleeping. Oh, that's all right. Mm. Uh, that is not chill, let you know. But, time to know your key, I'm a less check how I'm No. Bololo. Ilé, of course. No, Lilole, uh-uh, come on now. Okay, why is my job? Ṣé máa lọlé. Mama, mama. Mm. Mama, you know. Joe. Má lọlé now. Uh, okay, then, me, you're better, I don't know. But, how about change of clothes? know, aside that, ti Popsi bá jí rola, ti tí wọ́n wá rí mi kí ló fi pé wọ́n máa go on in his mind I mean bó tẹ̀ jẹ́ pé àti ń ṣe kí ni bọ́tà Come on, you quote, court you know. My energy. lè jọ ṣọmọdé àbí. I'm a child. Ah. Sleeping now. Okay, okay, okay. Sleeping. kini ni ah. máa wọ̀ láàárọ̀ ọ̀la? Ó lè wẹ́lẹ̀ kí n repeat ẹ láàárọ̀ la. báwọn ọkùnrin ti lọ ṣiṣẹ́

ọmọ ọlọ́run a sì ti sin ọlọ́run kì í ṣùgbọ́n ìwọ̀n máa dárí wọn onígbàgbé nìyí nígbà tẹ bá fẹ́ gbàwìn ẹ̀bà lẹ máa ṣojú àná. sọ máa bọ̀ ń lé tó bá ti lówó lápò bọ́ ń sanwó nàìjà dùn mọ́ bọ́ ń lè ní. this is my friend Adébíyìnpé. john ló sọ fún ẹ kó máa wá obìnrin kankan ní ìmọ̀ràn kan fí òpin kò ṣe. ṣebí wo ló ṣe sọ fún mi lánàá pé àwọn nǹkan arajà ti john ti fún ẹ so mo rò pé kí bẹ́ẹ̀ sí òpin wàá dẹ̀ jẹ́ ìtọ́ba máa jẹ́ ń sìn. on behalf of this hospital we are sorry we lost your wife. want you to let the death of your wife turn you to something else. ṣé o fi ìpè ó yẹ kó ti máa fojú sílẹ̀ díẹ̀díẹ̀ at least fún obìnrin kan. someone like you. ṣé gbogbo ìwà òkè. mo trust ìyàwó mi mo lè ṣe irú àwọn kan báyẹn. ṣé ọ̀tẹ̀ ni ẹni. tó bá sọ bẹ́ẹ̀. ẹ wọ́n ti tú ìṣòro gbogbo ìwà ọ̀sìn lókè. láyé. Okay, guys, so um, I called you all for something very important. Uh, I must say to you all, it's a new day in our company now. Um, ìdí tí mo ṣe pé uh, ìpè pajawiri ni pé ní iléeṣẹ́ wa bye bye. omi tuntun ti ro, ẹja tuntun dẹ̀ ti wọ̀. Um, mo mọ̀ pé ẹ mọ ojú tí ojú kò yẹ actually right. Good, um, ẹ má mo. but ó máa dá kóun kọ́kọ́ mú ẹ̀yin náà because ẹ̀yin ló bá ń um, This is Tolu Lokwe. She's our HR person and she's been doing very well. Uh, this is Beatrice. Beatrice is our PR person. And uh, Beatrice, well, you've been doing great. And this is our beautiful accountant, Being Pei. Uh, has been wonderful as well. And um, the beautiful face you're looking at here, uh, Olamide Collins Lorukwe. As a matter of fact, she is our new Assistant General Manager. welcome, <laughs> welcome. oh, you are, you are going to clap. <laughs> nice to meet you all. Nice to meet you too, Okay, so guys, um, I think we all need to go back to work, but I know I owe you guys something, right? Yeah. yeah. So Ajeka shaking it, Kajara and let's make sure we support her. Okay? So let's get to work. Okay. Uh, yeah. Thank you so much. Thank you. Thank you. Yeah. Mm. Mm. we should celebrate this. Yeah, we should. But before then, money last for Uncle Kwan. Yeah, Joko so the chairman. Sorry from Uncle Good, good. Ah. Okay, I'm prepare. I want to prepare office like Caleb. So it's just next to mine, yeah. Aww. mo notice and you know me, okay, like he, like kí gbogbo ẹ̀yin staff me. kí a má in the right frame of mind it's not going to help our work here you understand. mo dẹ̀ wá noticed particularly pé àná tí mo introduce Olamide sí gbogbo yín just you your reaction was I don't know is there anything wrong? Ọlámipọ̀sìn inú mi dùn pé notice reaction mi inú mi ò dùn látànà tó ti introduce girl yẹn sí wa I was very jealous when you introduced her to us. Why so? Fine, o lè má notice. Láti day one tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ọ́fíìsì yìí ni mo ti feelings for ẹ. And oh, notice. Mi ò dẹ̀ mọ bí mo ṣe fẹ́ express ẹ̀ fún ẹ mo wí you're not giving me that chance. Um, first and first, màá kọ́ ni pé kó má bínú nítorí pé mi ò kọbi ara sí mi ò notice bóyá o ní any feelings for me. but on the other hand even tí mo bá kọbi ara sí tí mo bá mọ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí nítorí pé mi ò ní feelings for ẹ I hope you get it. ọlọ́run kọ sí jọ̀wọ́ ṣó lè pretend bí ẹni pé o tiẹ̀ ní feelings for me, even for a day ṣó lè pretend. Um, you mean something like holding your hands, looking at you in the eyes, staring at you in the face, telling you to fuck off my office now. Charlie? What's wrong with you? Here's the door. Cheers. Here's the door. Really? <sighs> oh, God. Girls, girls, girls. Ah, yes, ma. Báwo ni ibi tí mo rán ẹ? Wọ́n ò mi lówó yẹn, ma. Ah. Wọ́n ò fún ẹ lówó kẹ. Bẹ́ẹ̀ni, ma. Kí náà sọ pé ó According to nǹkan tí wọ́n sọ, wọ́n ní kò sí signature ọ̀gá nínú chẹ́kì yẹn kò sí signature ọ̀gá wọn wà fún ẹ. bẹ́ẹ̀ ṣé wọn mọ̀ pé mi mo rán ẹ ni. wọ́n mọ̀ pé mi rán mi. Ah, ok leave it to me it's alright wọ́n padà sọ́fíìsì. Ah, ah. ayélujára wọn ayélujára wọn ayélujára. not so happy. Kí ló ṣẹlẹ̀? Ṣé business tí mo sọ fún ẹ? Business ta fẹ́ ṣe. Yeah, yeah, yeah. Okay, àwọn people yẹn wọ́n reach out to me. Oh, that's good. Wọ́n ní pé I need láti san part payment kó tó di pé wọ́n lè send ọjà. Eh, make the payment. I wanted to. Mo wá pe account officer yẹn. Mo sọ fún wọn pé mo need àwọn owó kan fún business o and all that. okay. wọ́n ní eh, that you need to approve it páwọn ní láti pè é hmm. or ìwọ ní láti pè wọ́n or you need to like approve it mm. one way or the other I don't understand. ẹ eh, ìwọ náà ó kò kù náà nígbà tó ti pè tó ti fún ọ ní that kind of response wàá ti pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ náà. come on baby ṣé every time mo fẹ́ máa disturb ẹ ni mo ṣe busy tó you have so many things you're doing ṣé mo fẹ́ pa ẹ ni mi ìfẹ́ kó máa rò pé bóyá mi ìwà capable àti handle àwọn little little things báyìí hmm. business tèmi àti ẹjọ́ mọ̀ sí and all that àtijọ́ decide nípa ẹ̀ hmm. i'm not happy wọ́n wá ní mo ní láti gba approval from you or something i don't like the way he's treating me like a stranger. of course you're not a stranger. Oh. This is it. This is what we'll do. Um, So first thing tomorrow morning, um, we account officer me. But just come up with whatever you need regarding cash. phone. Meaning. Yeah, and any other time tó bá ti need to share anything We hmm. need to go for permission The woman, i mean ìyàwó mi come on my wife should be <laughs> so yeah whatever i own is yours so kó Go ahead, go master, master. Are you sure? Very sure. You should do that. I'm deeply sorry. Let them know that we're one big family. Sure, baby. Okay. Uh, see my baby. hello sir ẹ káàsán sir yeah bẹ́ẹ̀ ni sir ẹ̀ẹ́n ah it's, it's okay sir no problem sir ṣé pé ká máa release owó phone anytime tó máa ti wá wa ah kò sí problem sir your wish is my command sir alright sir ah, <laughs> kọ́dẹ́bà ti sọ náà la máa sir yes sir all right sir I should go, ni sir and you too sir I should go, ni sir yes sir. it's okay. sọ wàhálà. ọ̀rọ̀ tó bá jẹ́ ẹnu but orúkọ bọ́ yẹn ṣọ̀wọ́n báwo lọkùnrin tí ò tí ì fẹ́ ṣe máa fi ẹ́ sí in charge account ẹ̀ ah. like. <laughs> máa gbọ́ nǹkan tó ń sọ ó tún padà sẹ́yìn ní ṣá kí wàá ní big deal tó wà ń bẹ̀ sí jẹ́ kí n sọ fún ẹ once tó bá ti love èèyàn kò sí nǹkan tó lè ṣe fún kò sí bó ṣe stingy tó. <laughs> ah you know what babes please i just want to advise you please mm -hmm. and please ṣorí pé mo ń bẹ̀ má misuse this opportunity. Sure. <laughs> See, ìwọ má worry. Okay. Oh, yẹ could trust me now. Ah ah, ó tún try that padà sẹ́yìn. Ó yẹ kó mọ orí èèyàn tí mo jẹ́. worry, just relax. Okay, relax. But mm. <laughs> mm. ti wá ní gist mi fún ẹ. Arẹwà ọmọdé la máa wò bẹ́ẹ̀ ni mo dé. èyí mẹ́nu gún mi jòjòló. hello ma. Um, hello. ẹ káàsán ma. account officer ẹ káàsán. okay um, mo fẹ́ kẹ́ ẹ bá mi leave about twenty million naira. ìnílẹ̀ ah. e, dẹ̀ ní ìdẹ. yeah. it's alright ma kò sí problem okay ẹ jọ bá mi ṣe ń sìn. ẹ màá ní kàn approve ẹ ma. ok good good good good thank you so much ẹ ṣé gan. no problem ma you're welcome ma. all right. <sighs> ṣé kìí ṣe pé obìnrin fẹ́ rẹ̀ kọ̀kọ̀ ẹ̀ this man will run bankruptcy if he's not careful. ah mo need lati sọ fọ́kọ ẹ̀. I just need to tell him. Ah, for the past ten years no mo ti monitor account yìí. Account yìí ò lọlẹ̀ tó ilé rí. Wọ́n dẹ̀ ń gbowó bí eléyìí. Ah, ah no. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo lè approve ẹ ah, But máa jẹ́ Ah, account ten years no mo ti monitor. Ah, Ayọ̀dé pè send fifty million send twenty million kí ló ṣẹlẹ̀? Máa gbé ẹ káàsán sá. ẹ káàsán. ọ̀rọ̀ ìyàwó yín ni. ẹ kí ló ṣe. wọ́n ní ìdánwò ni mo kàn ní kí kí n sọ àwọn kọ̀ọ̀kan fún yín pa àkáǹtì yín oh, ni. kí ni problem yín náà. ṣé kò ní right láti sọ pé òun fẹ́ gbowó jáde ni do you know who we are talking about here. my wife to be come on kò tí ṣe àwọn àfẹsọ́nà mi lásán she is also the assistant general manager. Are you calling me for this? okay give her. and kede ma to ever in your entire life. Don't ever call me for something like this again. Uh, uh, idiot. Kotia. You can imagine. See pe ko mi sí See ni. Eyín ah, mẹ́nu gún mi baby oh. ah. Baby oh, eh, baby oh, baby Are you are you okay at all? What are you saying? And the ordinary 115 million that's láti deposit. Kí ló ń sọ tí òdò lẹ́nu ẹ̀? O wáyé tó sọ fún mi pé màdàmú à ń gba owó constantly eh, báyẹn. No no o ò lè sọ fún mi pé o ń tọ́ láti sọ fún mi títí tó wọ́n fi wá fẹ́ gba owó tán. Wait, are you kidding right now? Àlówó kọ̀ọ̀kan mọ́ lákàùntì. Ah, no no you must be joking àbọ̀ abálọ̀ take jẹ́ kí n what's happening Young bubu. ah no this guy's gonna be in trouble I'll get him arrested. Mobile phone, not picking in now. How come I've been calling you all day? You've not been picking your call. Um, kò sí, right? Mi ò gbé kọ́ọ̀lẹ̀ torí kò sí nǹkan tí kọ́ọ̀lẹ̀ fẹ́ ṣe ni ìgbésí ayé mi mọ́. Well, anyways, um, just all that aside because kò possible yẹ pé o ti o ti rí period and um, ara ti some kọ́ But then, um, on a more serious note kí ló dé ṣé wọn kì í fún yàn free hand ni mo fún yàn free hand ni. uncle boy sọ pé okay whatever you want you know, from the company's account you can collect kí lè tó lọ withdraw gbogbo wọn account kí lè tó transfer gbogbo. ọdẹ bíi tiẹ̀ ló pè mí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ọdẹ bíi tiẹ̀ ló pè é ní mo jẹ́ kí n san kankan fún un mo ti fi ọpọlọ gba gbogbo owó mi tí ìran bàbá ńlá kù bàbá ẹ̀ jẹ bàbá. Pọ̀sí kí ló fẹ́ ṣe? You want to slap me? Tí o bá try ẹ̀ tí o bá try ẹ̀ Pọ̀sí wàá gbóòórùn ara ẹ̀. Bàbá mi ìdòwú, ìdánilé lè dí sí ẹ. Bóyá lo mọ̀ pé iná kékeré ni tọ́ ìbílẹ̀ pa. Tí iná bá gbìnà yàtọ̀, ó máa jó ìgbín, ó máa jó ìkarahun ẹ̀. Wá jẹ́ kí n sọ fún ẹ, lọ lọ́wọ́ bàbá ẹ̀ Tẹ́niọlá wípé kí ló wà láàárín àwọn àti bàbá mi Adéjàre Collins ó máa ṣàlàyé fún ẹ ó máa ṣàlàyé fún ẹ ọ̀nà ẹ̀rú tí ó gbà rí gbogbo owó àti ọlá tí ìwọ fẹ́ jogún. kò lè ṣeé ṣe o kò lè ṣeé ṣe o ká ajá ó dúró kẹkùn ó dúró ká múru ẹkùn ká ilá ajá lọ́wọ́. irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí sí iná náà ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí ọmọ yòówó tó ọmọ yẹn sùn dàbẹ̀ yẹn ó ń bẹ̀ mí kí ṣe sùúrù fún kí ni dámi lóhùn condition tí mo lè fi gba ẹ̀bẹ̀ ni pé kí n ti rí tí alert wọ orí fóònù mi tí alert ò bá wọ orí fóònù mi mi ní take it easy pẹ̀lú ẹ̀ ó bẹ́tà kó wọbẹ̀ ah ó ti mọ damage tó ti. Where is my money, Daddy? Where is my money? Tani Adéjàre Collins. Um, inú mi dùn inú mi dùn Oh, oh, call for celebration right. ṣègùn. a I'm, wẹ̀ ẹ́ later. <laughs> now um, project tó ń sọ pa yìí wọ́n ti jẹ́ kí n mọ do want to do báwo ló yẹ fẹ́ ṣe ìgbọ́n ni mo ti lè kọ́ mi. explanation ah. o gbọ́ explanation mi contract yìí ó ó require owó púpọ̀ sẹ́. nǹkan tí mi ń rò ni pé bóyá tí o bá yá mi ní owó yẹn àwa hmm. jẹ́ kí sharing formula yẹn wà ní bíi seventy thirty that is seventy goes for you and I will keep the thirty. Uh, what is the meaning of that? because uh, owó yẹn náà pọ̀ pọ̀ bóyá ò gbọ́ bí mo ṣe ṣàlàyé fún ẹ lẹ́ẹ̀kan. gbogbo ọ̀rọ̀ láyé ẹ ló ti yé mi ó ní wọ́n sọ fún ẹ wípé kò ṣe pé fifty percent of it. pé kí n lọ fund fún ara mi. but in this letter now even hundred percent owó tó máa fi ṣe i'm ready to give it to you right now tí o bá ti wá ṣe tán seventy percent thirty percent gbàgbé ń pa ẹ gbàgbé ń pa ẹ pátápátá. àbó gbọ́ nǹkan tí mo sọ. gbogbo tó bá rí lórí ẹ̀ sí yours. Ah! tó o bá ṣe tán all what you need to do is to return my money back to me all the profits mo yọ dá fún ẹ. ah. má jẹ́ kí n pariwo má jẹ́ kí inú mi dùn àdùjù ṣé pé tí n bá ṣe tí n bá execute contract yẹn tán gbogbo profit yẹn kó máa jẹ́ ti tèmi. oríṣiríṣi ọ̀rẹ́ ló wà àwọn ọ̀rẹ́ kan nígbàgbọ́ pé gbogbo ìgbésí ayé àwọn kọ̀rẹ́ máa máa gbà lọ́dọ̀ àwọn káwọn máa jẹ́ pé àwọn nìkan làwọn máa wà lókè ṣe lè sàn ọ̀rẹ́ mi lè máa wà ó máa fẹ́ pé pé àníkájọ máa rọ́wọ́ mú lọ sẹ́nu tèmi bá kó kalẹ̀ fún ẹ tó fi ṣe tó dá owó tèmi padà fún mi ìwọ náà máa fa àwọn ẹlòmíì dídí náà tèmi just return my money back to me up the profit is yours. ọ̀rẹ́ mi ò ṣe gan-an sórí tí bá ní kí n gbàdúrà fún ẹ wàláì bẹ́ẹ̀ bí àṣà yín màá ṣépè. ẹ ẹ ẹ ṣe é ṣe é ṣe má ṣe ẹ ọ̀nà màá fi wá that's all right that's all right. ẹ ló ọdẹ wo nìyí náà ah, ṣé o mọ̀ pé gate mi lo block yẹn ni. kò sórúkọ tí èèyàn lè pè èèyàn tí èèyàn ní jẹ èèyàn bá pè mí lọ́dẹ kò má jà báwo ni. ọ ah, mi mọ̀ pé wọ ni ẹ ò wà kó wáyẹ kó wá block gate mi náà wàá kàn tiẹ̀ rọra bọ́ sí ẹ̀gbẹ́ kó dẹ́ síbi ẹni tó wà frustrated. ṣègbè gate ọ̀rẹ́ mi ni mo block àbí ṣègbè gate tiẹ̀ ni. ẹ ṣé o fẹ́ kémi wọlé ni. dandan kọ́ ni kò wọlé o mo ti máa bá ẹ sọ kò gba pé kí n wọlé mọ́ mo ti wá bá níbi ìbàyí tẹ́lẹ̀ rẹ̀ tó dẹ̀ promise heaven and earth pé o máa wá rí mi at the end of the day mi padà rí ẹ mo pè é lórí fóònù ò gbé fóònù mi mọ́ mo send message sí ẹ ò dá mi lóhùn wàá kà ò ní respond kí ló dé kí ló fa gbogbo yẹn. bó o yẹ kó ti mọ nǹkan tó máa fà á i'm a busy man mo ní very busy schedule you should know that better. thank god pé o tiẹ̀ ti ń business ọ̀pẹ̀lẹ̀ fọlọ́run ọba ọ̀pẹ̀lẹ̀ fọlọ́run Àpòyàn sọ pé kó má sanwó tèmi fún mi. Ẹ gbà mí, ṣé mo ti sọ pé mi ò ní sanwó fún ẹ ni? Ṣé máa sọ tẹ́lẹ̀ ni ẹ ni? Yóò ti ṣé mo sọ pé mi ò ní sanwó ẹ fún ẹ ni? Lágbọ́ o. Come on! Mo kò amọ̀ lápẹ̀rẹ̀ o. Do you understand? Mo ti wá bẹ́ẹ̀ bí tó sọ fún mi pé lágbára Ọlọ́run tó bá di ọ̀túnla o, wàá ṣe transfer owó yẹn sí mi. Àbí nǹkan dájú sọ fún nìyẹn kò tí ì yàtọ̀ sí nǹkan tí mo yìí ń sọ ò gbọ́ mi dáadáa ni mo ní màá sanwó fún ẹ nísìnyí mo busy ni. ó ga ọ èèyàn ṣòro gan ọ èèyàn ṣòro gidi gan ó busy. kí ló fọ́ ni kí ló iṣẹ́ tó fi mí ṣe yẹ̀yẹ́. ṣé owó yẹn ló ti pọ̀ tó bá yẹn tó fi ráyè láti ṣe owó tèmi sí mi. ọlọ́run ti gbàdúrà mi ó ah, ò tí gbórúkọ mi ń gbòòrò ni. báwo ló ṣe ń pè ẹ́. Ah! èmi ni mo ti dèèyàn. ọlọ́run ló ń jẹ́ mi ni. ẹ eh, mo ti di èèyàn. mi dispute èlò ló wà lọ́wọ́ ẹ̀ gangan náà owó ni ṣé o fẹ́ kọjá sixty three million àbí sixty two million tó rí ní profit owó tí mo yá ẹ <laughs> owó tí ò tówó tí mo fi kọ́ lẹ́dẹ̀dà sínú farm are you with your sense at all. you are an ingrate. èmi ọlọ́wọ́n bá ìwọ tí mo fà ẹ́ mo fà ẹ́ láti inú ẹ̀rọ fọ báyìí mo fà ẹ́ pé kó o jẹ́yàn kí náà lè máa rí ọwọ́ mú sẹ́nu o lè gba owó olówó mi tán o fẹ́ dáwọ́. ẹ ló máa jẹ abúgbó ètò sọ yẹn ti di tán. ọ̀rẹ́ ajá kí n sọ fún ẹ lásìkò tá a wà yìí ó máa ní láti fi ọkàn balẹ̀ gidigidi torí ẹni tó dúró síwájú ẹ̀ yìí ó ti di èèyàn kò ń ṣe èròògbà yẹn mọ́. èló ló wà lọ́wọ́ ẹ̀ náà. owó ni. o ní náàdà. mo ní owó. o ní kankan rárá. o ní owó sẹ̀. o ní kí ló ṣe aṣọ orí ẹ orí ẹ pé ni. owó ló ah, sọ̀rọ̀. a mọ̀ máa regret o. ọ̀rẹ́ problem tí mo ní. kí ni. sórí ilé ayé ta wà yìí àtẹ̀léwò Yorùbá pé at times wàá o lè bẹ́ni tó ẹ lọ ṣọ̀rẹ́ at times wàá bọ́ ọmọ tí ò tó ẹ ṣọ̀rẹ́ ṣé ihun tí frustration sọ́dà tó lọ kúrùn gbọ̀n funfun tẹ́lẹ̀ láì jẹ́ pé bẹ́ẹ̀ ìwọ ló wà frustrated ìwọ nínú gbọ̀n ah. ó ní ìdílé eléyìí orí ọ̀fẹ́ ọlọ́run ni this is wisdom. ìyá ló fà á mo ṣẹ́dùn ìyàtọ̀ wá ló wá tíṣọ̀pù wá oh my ah, god ọlọ́run bá ọ. bóyá láyé ìgbà kan ni wọ́n ń sọ yẹn o torí ah, sixty five million naira tó ń sọ yẹn ṣé yẹn ni mo jókòó tì ní mo ti multiply ẹ̀ my dear if you are sleeping you better wake up now kò sí ọmọdé ṣe máa tèjì láyé yìí oko ló máa bá gbòòrò mo fi olódùmarè búra kí ló ní owó ni. Daddy, why? Daddy, why? Why do you have to do this? kí ló dé ṣe ṣe nǹkan tẹ́ ṣe nítorí kí ni nítorí owó ẹ̀yin náà dẹ̀ lè máa sọ pé èèyàn owó ọdún ó máa padà wá jóni lọ́wọ́ ni here we are here we are anyway why kò máa ṣàṣegbé o kò sóhun tó kọ́ mọ́lẹ́dù Elédùmarè òye kedere ni níwájú ọlọ́run ọba òye bí rọ́bà jẹ lọ lógún lógún ah. bó bá jẹ lọ lọ́gbọ̀n lọ́gbọ̀n òtítọ́ yóò fara hàn lọ́jọ́ kan. wọ́n ní tógun bá jẹ lọ ogun á jẹ kò ṣàṣegbé láyé àṣepamọ́ ló wà. Tani ò ẹni tó lẹ́rù ló lẹ́rù o. Ẹni tó lẹ́rù ló lẹ́rù o. Onísùúrù o. báwo ni? Wọ́n án ló dé tó jẹ́ rí báyìí. kò sí nǹkan kan lára. hello talk to me ìfẹ́ máa ń bí ọmọ mi ní mọ bí mo dẹ̀ ṣe máa rí ni ọdún mi kí ló ṣẹlẹ̀. ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn. bẹ́ẹ̀. ṣe rí ọlọ́run ìsìn ọba ńlá ni hmm. ọba àṣekọ́mákò. Allahu Akbar. látìgbà tí ẹ ti sọ̀rọ̀ nǹkan gangan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín Adétẹ́níọlá inú mi ò dùn ọ̀rọ̀ yẹn bà mí inú jẹ́ gan-an ni nítorí mò ń wò pé báwo ni èèyàn ṣe máa ṣerú nǹkan báyìí fún ọ̀rẹ́ tímọ́tímọ́ tọ́jọ́ máa ń ṣe wọléwọ̀de but ah, kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí mo kàn ṣáà ń gbàdúrà náà ni mo dẹ̀ ń wò pé báwo ni mo ṣe lè gba gbogbo ìkọlọ yín padà mo wá pàdé pọ̀ sí ọmọ dáadé tẹ́niọlá. ọmọ tẹ́ni. bẹ́ẹ̀ ni sà. bí o ti pẹ̀lú ara yín. dáadé èmi àti ẹ̀kọ́ pàdé ni bí ọkùnrin àti obìnrin ẹ mọ̀ pé mi ò mọkọ̀ sí mi ò mọ̀pọ̀ mọ́ wọn ni. ó pàdé mi ó lóun fẹ́ fẹ́ mi òun nífẹ̀ẹ́ mi. On fẹ́ fẹ́. bẹ́ẹ̀ni ó kọ ẹnu ìfẹ́ sí mi ṣùgbọ́n pọ̀ sí láìkí láti máa pọ́nra ilé gan so ibi tó ti ń fi orúkọ dádì ẹ̀ ṣàlàyé pé ọmọ tẹni ọlọ́run kìnnìkan kìnnìkan lèmi fi mọ̀ pé ah so ọmọkùnrin tó ń kọ ẹnu ìfẹ́ sí mi yìí ọmọ ọ̀rẹ́ yín tó ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ah ibẹ̀ ni èmi náà ti wá wò pé àbí ọ̀nà tí ọlọ́run fẹ́ gbà dá gbogbo èkó lọ wá padà nílé yìí dáàdì kì í má fọ̀rọ̀ gan èmi play along pẹ̀lú pọ̀ sí i mo dẹ̀ lo etí obìnrin fún kódà mo ti gba gbogbo ojúlówó owó àti èrè ẹ̀ pẹ̀lú in fact mo ti gba enough owo ní ọwọ́ ẹ̀ nítorí eh, ẹ̀tọ́ wa ni wọn kàn lè máa gbádùn pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ nǹkan tí O tọ́ sí wọn ni mo ti gba gbogbo ẹ̀ dáde mo mọ̀ pé nǹkan tí mo ṣe ó lè bí yín nú gbogbo bí mo ṣe rìnrìn yẹn tí mo ṣe ṣe tí mi fi tó yín létí inú yín lè máa dùn sí mi ì dẹ̀ fẹ́ ṣẹ̀yìn dáadé ọmọ ṣe fẹ́ bẹ̀ yín pé kẹ́ má bínú sí mi nǹkan tó yẹ kí n ṣe ni mo ṣe o nǹkan tó yẹ kí n ṣe ni mo ṣe. dáadé ẹ má bínú ẹ má bínú sí mi mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn. That's all That's all Sit down. Amide lásán. tí n bá bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàápàá bó ṣe ń sọ̀rọ̀ lọ mo fẹ́ kó mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ lọ yìí nínú ìyọ̀ sí ẹ. reason tí mi ṣe fẹ́ bẹ́ẹ̀ sọ kankan láti lè wá ẹ̀rù ń bà mí nì ó ṣeé ṣe kí n ṣàlàyé fún ẹ kó o sọ̀rọ̀ lójú ọ̀rẹ́ kọ́rẹ́ gbà ẹ́ nímọ̀ràn níbi tèmi ò sí kó wá lọ sílẹ̀ kó lọ pariwo lé lórí. èèyàn tó wò ṣùṣù tí mo fún ní adúrú owó báyẹn láti fi ṣiṣẹ́ tọ́lọ́run dẹ̀ bẹ ṣé tó oríṣẹ́ náà ṣe tí àdẹ̀ ti dá owó tèmi padà tó dé nira tó dẹ̀ mú bọ́n tó sọ mí di bí mo ṣe wà tí o rẹ bẹ́ẹ̀ bá mọ̀ pé ọmọ rẹ̀ ò kínírùwọ̀n oníṣàìṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ pé ọlọ́run ọba àtijọ́ bóyá sùúrù ọlọ́run pọ̀ ń gbà yẹn ọlọ́run pé méjì ẹ̀kan náà ni o ọlọ́run á wò pé jẹ́ kí n yín sí ọ̀rọ̀ jẹ́ yín bá kí n react sí yín díẹ̀ ẹni bá ṣe bí káyọ̀tì máa fojú ẹ̀ hàn ọlọ́run yẹn wá ń gun díẹ̀ tí láti máa ṣèdájọ́ ní kálukú báyìí báyìí báyìí báyìí. àtìkólọ àtòjúwú àti ètélú lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìwọ ló ní. nítorí pé gbogbo iléeṣẹ́ tí mo ní kalẹ̀ yìí náà belongs to you àti ibi tá a wà gbogbo nǹkan tí mo ní torí ẹ̀ pé wọ́n púpọ̀ ní lọ́wọ́ mi ọlọ́run wá fún mi ó fi ẹ́ fún mi tọ́ mo tọ́ ẹ mojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ló wà tó ya nǹkan míì wọn á ní tọ́mọ kan bá ti wà jẹ́ pé bàbá ló bá tọ́ tí yóò sí ẹ̀ ń bẹ̀ ó máa di dàkúdà ẹ̀ kí ni wọ́n ń gbà ọ̀nà òní mástà òní ṣé ìyẹn lásán tó dùn mọ̀nà fún mi kí wọ́n á lajú mi lẹ̀ dẹni tó bẹ́yà tó yìn mí ń bọ̀ tó rán òyìnbó kan á pa mí tó bá yà mọ̀ pọ̀ mọ̀ mi kí ni ò lè ṣe ṣùwárí gbogbo owó àti belongs to you kò sí ní fẹ́ ṣe ń ọlọ́run ti kẹ́ mi ìwọ náà tí wọ́n wá bí o ṣáà nífẹ̀ẹ́ bí pa mí o ṣe wọ àdá. yes daddy. ní agbára olódùmarè ọba tó láyé tó lọ́run ní gbogbo ìgbàkúgbà tó bá máa jẹ́ láyé tí ọlọ́run máa yan ọkọ fún ẹ ó máa ní ṣe ọkọ yàn ò ní ṣe ọkọ yàn ilé ọkọ tó máa ṣe bíi bàbá tó máa ṣe bíi ìyá lọ́nà máa jogún fún ẹ ilé owó ilé ọrọ̀ ẹ̀mí gígùn àlàáfíà ìfọkànbalẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà máa jogún ẹ fún ẹ àkọ́ ni àdúrà all safely mọ́mìn ó ní àdúrà ní ìdààmú mi ní òdodo gbogbo ìgbà tó bá ń jí tó bá ti ń kírun máa sọ fún mi bàbá ọlọ́run o ẹsẹ̀ mi má jẹ́ kí n ṣègbè ẹni tọ́lọ̀ bá fún ẹ náà máa ṣe lọ́rẹ̀ ara ìdálẹ́ ilé owó ilé ọ̀rọ̀ ẹ̀mí gbọ́n láfẹ́ fún kọ́mọdé náà ṣe fún mẹ́ta thank you very much I love you. ó máa bá lé ayé wọn lọ́nbẹ̀ o. ìníwá o. like Why did you touch it? I, I, good afternoon. You must be drunk. Don't touch it! Everything bad that happens to this family is because of you. Yes, you keep displaying your stupidity. You are just... Hungry. sílẹ̀ gan-an mo lè ní kó wá wá jà sóhun tó pamọ́ lójú Elédùmarè òye kedere ni níwájú Ọlọ́run ọba òye. bí rọ́bà jẹ lọ lógún lógún bó bá jẹ lọ lọ́gbọ̀n lọ.